gbogbo ibi tó olóyún la máa di. a máa dín gbogbo àti ilé ọmọ ẹ náà. yẹ kó sì gbà. ah mo ti video fídíò ah, sa àṣetọ̀pù ni ẹ̀mí nílò pè mí pé ẹ táàpù kan jò àtòkiri kan sun jáde mo wá ní kí n lọ wò ó bó ṣe gbàgì mọ́ mi nìyẹn olórèpù mi sà. this is sixteen years ago. kọ̀kọ́. ẹ ká sọ máa o ẹ jọ ṣe ní ṣéǹjì. ó ti fẹ́ lọ́wọ́ ní ìjọba jọ nínú ẹ kémi náà mú dání díẹ̀. ẹ ó yẹ ìyẹn dìímú díẹ̀ kémi náà dìímú díẹ̀. bẹ́ẹ̀ ṣe ró tó yìí ládùúgbò múra yín bó ṣe lè tó yìí fifteen naira máa ní. ṣé rí gbogbo owó àfọlẹ̀ pátápátá gbogbo owó àwọn tó ń bá yín dalẹ̀ nù mo ti wá ní ẹnìkan tí mo fẹ́ kó máa gbà láàrin yìí. Madam Mania. Oh. Hey, praise the Lord! Àǹtí sọ pé ọmọ kí o, owó olè o, ẹ mú dání tẹ́ bá ti ń bọ̀. Àǹtí Suzy. Ẹ fún mi ní two hundred. Ẹ jẹ́ ká ṣe báyìí, ẹ fún mi three hundred. Àjọ. bìrìbìrì láyé dẹ̀yìn o ò ń yí lọ ayé àfikà bọ́ọ̀lù àfikà kò máa ṣọ́ wa ó ṣọ́ wa. forceful marriage forceful marriage forceful marriage. Mm. We gotta pray to Lord in our journey. In our journey. Give bàbá máa tọ́ wa. I need your oh. presence. yo. Ah. I máa tọ́ mi o nínú ìrìn àjò mi nílé ayé o máa tọ́ mi ẹ̀ nínú ìrìn àjò mi nílé ayé o bàbá máa mi ìrìn mi lé ọlọ́run máa tọ́ ìgbésẹ̀ mi ìgbésẹ̀ mi kí má má gbégun eléegun àmì o kí má má gbé òní ilé ayé fojú fẹ́ ni ẹ̀dá máa pọ̀ o wọ́n pọ̀ nígboro ẹ bá a máa tọ́ mi kí má má ṣẹ̀ṣẹ̀ pé ó nílé ayé bàbá máa tọ́ mi o kí má má ṣẹ̀ṣẹ̀ pé ó nílé ayé merece mm, la leo ọ̀rọ̀ ọba kanlẹ̀ tó dẹ̀ tún kàn kí ọba kan kí àgbà ló ní ibi adẹ fi ń kọ́ níbi àfihàn bọ́rọ̀ bá rojú ẹbí lẹ lérè ẹbí lẹ lérè atọ́ni ìlọ́ràn bí iye ẹni mọ̀rọ̀ mm, bẹ́ẹ̀ ló rà rè ohun bí ọṣẹ ó ń lọ dodo mm, ó lálẹ́ wo yọyẹ. ó bá mi lọ́kàn jẹ́ o. ìbẹ̀rẹ̀ rárá sórí ah. ìlàlẹ̀. oró ayé wo rè é. ènìyàn ènìyàn. ẹni fura ẹni fura. ẹ fura kẹ́ ẹ má bà sọnù. kẹ́ ẹ má bà sọnù. agbọ́dọ̀ ayé n ò ti rí lẹ́yìn ìkó súnmọ́ lọ́rùn ó bá ó bá báyé. báyé jẹ́ kí jọba rẹ̀ dé kíá o. jẹ́ kó dé kíá o. bàbá mi o. àfọwọ́ fọwọ́ padà rẹ̀. jẹ́ kí jọba rẹ̀ mọ̀ mọ̀ dé o. wọ́n dé o wọ́n dé o wọ́n dé o. àdúpẹ́ o àdúpẹ́. ẹ káàbọ̀ o ẹ bá wọlé bọ̀ o ẹ kú oríire o ẹ káàbọ̀ ẹ káàbọ̀ adúgbò o ẹ máa wọlé o ẹ máa wọlé o ẹ máa wọlé o ẹ máa wọlé o. mo dúpẹ́. ẹ káàbọ̀. ọmọ Goriola ọmọ ọkọ ni ọ. bẹ́ẹ̀ni pọnbélé. bàbá rẹ tó jẹ́ ìgbọ́n mi ń lọ́jọ́ pátápátá. ọ̀rí <laughs> wọ́n inú mi dùn pé ẹ gbàgbé orò olé tá a sí nílùú wa. bẹ́ẹ̀ni. gbogbo èèyàn ló mọ̀ pé bẹ́yìn ọba fẹ́yàwó ibikíbi tó ń gẹ̀ wà ẹ gbọ́dọ̀ dèbí. tó bá ti jọmọ lu yìí. tó bá ti jọmọ lu yìí. Ah, ah. inú mi wá dùn pé ẹ̀rí gan ọkọ ọmọ ìlú yìí ìyàwó ọmọ ìlú yìí ẹ rí i pé nǹkan ti dára. akórí rẹ ni akórí ah, eh. rẹ ni. wo yọ yẹ yín ẹ ní sàṣetì ó yẹ kó ti yí ọ eh. ọ wà súnmọ́ àwọn ìyá rẹ lọ ntí eh. ń bẹnu gbáhùn lọ́ọ́ mú lọ́mú. Òkò rè sí ọmọ àwọ̀ yíra, àwọ̀ yíra kọ́ ọmọ bàa rẹ̀ rúkẹ́rú ẹrúkẹ́rú abíyálá lẹ́nu. Ee. ¡Vete, ọ̀dà abágorí ọlá mm-hmm. ẹ̀ máa ń tọkàn báyìí kí ni bẹ̀ lọ́wọ́ rẹ̀. ankaṣe funfun funfun tí yóò ní àbàwọ́n kankan. wọ́n ló ti yẹ rí. by the time tí mo bá fi máa mú wọlé tí mo wá máa mú ankaṣífì bọ́ síta á ti wà stained pẹ̀lú ẹ̀jẹ̀ èmi tó túmọ̀ sí wípé ilé ni mo bá torí mo mọ̀ dájú pé ilé ni mi máa. kó o kẹ́sì kẹ́sẹ́ kó o lọ kẹ́sì kẹ́sẹ́ ó nínú bàbá wọn yóò lọ́kàn wọn kó o kẹ́sì kẹ́sẹ́. náà kò ní bàjẹ́ ọ̀sẹ̀ irú àdúgbò ní tán náà sọ sẹ́wọ̀ àsẹ́wọ̀. ẹ̀yin ẹ ṣílẹ̀kùn fún yàwó ẹ bá ṣílẹ̀kùn fún yàwó náà. kò ní wọ́n yín kò ní wọ́n kò ní wọ́n yín o kò ní wọ́n yín o. lọ rí nǹkan bí báyìí. aya mi olórí okùnrin wàá bọ́kùnrin àbíró. àṣẹ. obìnrin àbíyè. àṣẹ. wàá bí bíbí wàá bí bèjì. àṣẹ àtúntì méjì wá bí bẹ́ẹ̀ dá bọ́ọ̀dẹ wa yóò ní yàgò ṣe ṣe ṣe ìgbìmọ̀ rẹ̀ ilé ìyàtú ẹ̀ lára ṣó wá rí lọ́ọ̀dẹ wa ń bí ọkọ ló ń lọ ta ọkọ ló ń pọn bẹ́ẹ̀ èyí túmọ̀ sí pé a máa kẹ́ ẹ dojú ọ̀rọ̀ ṣé o tún wá rí o láti sìn yín lọ nínú ẹbí yìí ìdú ìlẹ̀kẹ̀ la wà eyín fún jọ̀wọ́ la wà ajá lọ. ẹ fẹ́ o. fi ilẹ̀ bọ́ọ̀lẹ̀ fi ilẹ̀ kí ló ṣe. Jẹ́ bẹ́ẹ̀ mú mi wá. wọ́n wọ́n lọ́rọ̀ ẹ̀ kí ló lè ṣẹlẹ̀ báyìí. ah. kí ló dé kí ni pé ìgbà tí àti ẹ̀kọ́ wa bíbá kókò ó lọ síwájú ó gbókìtì lọ́wájú. ó ṣe kí ni. ó gbókìtì ó wá tún ṣe padà lẹ́yìn ah! jẹjẹgẹ. ó gbókìtì eh. ó tàbìtì lọ. mo fi sáré wá. Ah! ọ̀tàkìtì ló mágùn ni mágùn. mákìn mágùn ni mágùn ni. báà ọ̀pá wa lọ́mọ ta ló ní ẹ mágùn gbọ́dọ̀ tí mo fẹ́ bù wá. Ah! ọ̀pá wa lọ́mọ. Ah! Ah! ẹ bá mi gbé ẹ bá mi jí. mọ̀ pé nílùú ni ò ní fẹ́ kí ìlú túmọ̀ lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n lè lérò pé kí ìlú ó tú torí kọ́ba pẹ́ orí ahọ́n ló wà kọ́ba kú tè nítọ̀la nínú okùn ló wà èmi ò wá ní jẹ́ kó o túlù mọ́ mi lórí èyí ìlú mo yẹ àṣẹ lọ́ba ń pa ọ ọba kan kì í dábàá lórúkọ gbogbo ìlú àtiwọ́ àtọmọ rẹ àti gbogbo ẹbí rẹ gbogbo tẹ́ ẹ bá fi kàn lóye pátápátá kẹ́ ẹ kó kú torí orí irun yín nínú ìlú yìí ó ti parun báyìí. Ah, hmm, wọ́n ti hà bó o bá wá lérò pé òfin ló fi tò ó gbé gbogbo òlu lọ ilé ẹjọ́ àwa náà ṣetán mm-hmm. torí mo mọ̀ pé bó o bá wá padà wọnú òlu ọyàn tó o lóòkú òun mo mọ̀ páwọn alálẹ̀ wọn ó ṣiṣẹ́ ọwọ́ tiwọn o sì mọ̀ ohun tí ó gbẹ̀yìn ọ̀rọ̀ rẹ̀ ìdájọ́ ìjù bẹ́ẹ̀ lọ tí wọ́n lè ṣe fún yín. ẹjọ́ ò sí bẹ̀ babalọ́lá ọba ti pàṣẹ bó ṣe máa rí nìyẹn ìwọ àtàwọn ẹbí ẹ kó lù fún wa ẹ kó lù ojú bẹ́ẹ̀ lọ. ó ṣe bàbá ìlàkè ìgbọ́ṣẹ́ ọ̀yọ̀yọ̀yọ̀. èèyàn a máa tọ́ mi yọ nínú ìrìnàjò mi nílé ayé. ṣé òbí náà jọ sí pé mi padà get back sí ẹ ah. ṣé mo pé mo láti travel oh true pẹ̀lẹ́ akọ ọ̀rọ̀ ìyànjọ́ sí ẹ báwo lọ ṣe wá yanjú ẹ̀ sí. Ah, ah, kábíyèsí ti dájọ́ wọ́n ní kí èmi àti dáàdì hmm. pé ká kúrò nílùú pé ká má padà wá síbẹ̀ yẹn àtọ́ hmm? ah, mo dẹ̀ mọ̀ pé èmi ò gbé nílùú dáàdì nìkan ló ń gbé bẹ́ẹ̀ mo dẹ̀ ra mú bàbá mi mo mú wọn wá síbí báyìí mo wá gbalé fún wọn pending the time tó máa fi gbọ́ ẹ̀bẹ̀ wa torí a ti rán àwọn èèyàn kọ́ lọ máa bá wa bẹ̀ wọ́n tí wọ́n bá dẹ̀ ti yọ sí wa a máa padà sílùú wọn. Ah, ah. kí ló ń sọ yìí ẹ máa sùn wọn ni because no one has the right láti sọ fún yín pé kẹ́ kúrò ní community. ká sùn wọn yes ká sùn odidi ìlú ah. eh, eh, eh, wo wọn ò ní ká má ṣèjọ o àmọ́ tá a bá padà lọ sílùú yẹn àbẹ́mi àti dáàdì ayọ̀ lọ akọ̀fíìsítà hmm. ayọ̀ lọ wọn ò ní bá wa jà o wọn ò ní sọ̀rọ̀ wọ́n máa rí wa báyìí àwa náà máa rí wọn wọn ò ní ṣe nǹkan kan fún wa àmọ́ òṣàlú fúnra rẹ̀ òun ló máa bá wa wí bẹ́ẹ̀ ni ó dìgbà tí ọba kábíyèsí tó bá lanu ẹ̀ tó yọ́nú sí wa tó fàṣẹ sí pé ká padà wọnú ìlú òun la tó lè padà lọ. ṣó le tó yẹn. ó le jù bẹ́ẹ̀ lọ rẹ mọ. Ah, wo nǹkan tó dé ti dé eh. ìwọ ni kò pick her up a máa ma gbàdúrà sọ́lọ́run náà ni. Mm ọlọ́run dẹ̀ máa ṣe léètò dálágbára ọlọ́run. àmín sori picking of life tó sọ yẹn mm. kò easy actually mo ti padà o mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ àmọ́ sori gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí mm. ah, kí gorí ọlá kò tiẹ̀ wà ló bẹ́ẹ̀ eh, nǹkan tó ṣe gorí ọlá kò yé mi eh, léṣe tí mi ò mọ́wọ́ tí mi ò mọ ẹsẹ̀ eh, tó dé da gbogbo ẹ̀ lé mi lórí ah mo mọ̀ pé ọlọ́run nìkan ló yé ṣáà. So wà painful ah. ó wà painful but a máa gbàdúrà náà ni. Hmm? ṣòrí bí mo ṣe wà ní hmm. anything ọ̀rọ̀ ọkùnrin mo yọ ọwọ́ mi mo yọ ẹsẹ̀ ah. i'm not interested again let me just face my work. I understand. wélékè wélékè wélékè mọ. ọlọ́run àṣẹlẹ̀ tó dáa. ìmọ̀ wélékè wélékè wélékè kí ni ká ti pè èyí náà orin wọn lọ́ọ́ kọ sí gbèdú omi ẹ̀. abarapa abarapa abarapa. mákindé kí ni problem ẹ. ṣé báṣọ rẹ wò. what exactly is your problem. mo ti sọ fún ẹ pé kó má pè mí mọ́ mo sọ fún ẹ pé mi ò wà interested má lé mi kiri mọ́ kí ló tó ṣe ń pester mi why you disturbing my life ó lè fi lémi kí ó lè sọ fún mi ó wà ní junction sọ tó bá wà ní kí ni kí n ṣe sí yẹn. mi ò ti ń pariwo sọ̀rọ̀ àwọn èèyàn máa rò pé mi àti ẹ̀ ń jà ní ìnáwó. exactly because mo rò pé táwọn èèyàn bá ti ń kọjá sí wọn máa rí pé mo ya wèrè wọn dẹ̀ ní mọ̀ pé ìwọ gangan ni problem mi. Ah, Ọlọ́run ní jẹ́ kó ya wèrè. mi ò tiẹ̀ lè ya wèrè náà mi ò lè ya wèrè torí ẹ̀ ni kò ṣe fi mí sílẹ̀ lọ́rùn fi mí sílẹ̀ má pè mí mọ́ jọ nítorí Ọlọ́run fi tiẹ̀ ṣe tiẹ̀ mi ò ṣe. ṣe é fún mi. yes. tí mi bá lọ́ọ̀bẹ ni mi máa ṣe gbogbo nǹkan tí mò ń ṣe yìí náà. Mákindé ó dà pé lọ́rọ̀ gbọ́ má pè fún mi mọ́. ṣe fún mi please i love you ṣe fún mi mọ́ ọdún tó báyìí náà náà. Hello Mákindé mo ti ní kó má pè mí mọ́ don't call my phone again mi ò fẹ́ wà rude because of my upbringing mi ò ń ṣe ọmọ burúkú mo dẹ̀ ti wọ́ má pe nọ́mbà mi mọ́ yàn ni ah please don't call me again. pam. mo wà mo wà mo wà ìwọ́n kọ́ ah, àmì ah, lẹ́rìn kí ló dé kí ló ṣẹlẹ̀ ah, kí ló fẹ́ sọ fún mi lórí fóònù tó o lè sọ tó wá ń já mi láyọ̀ tó ń sọ fún mi pé wàá rí mi o kó tó sọ fún mi tó bá rí mi ló máa tó sọ fún mi kí ni kí ni nǹkan náà. like i said earlier kì í ṣe ọ̀rọ̀ orí fóònù ọ̀rọ̀ ojúkojú lélẹ̀ tí mo dẹ̀ ti rí ẹ nísìn máa sọ nǹkan tí mo fẹ́ sọ. jọ̀wọ́ ṣé kì í ṣe ọ̀rọ̀ mákindé ló fẹ́ sọ fún mi. màá ṣáà jókòó. jókòó àbí òun ni. tábàdí de díjú kẹ́ni burúkú ó kọjá kẹ́ni rere máa fi kọjá ànímọ̀ tí mọ́tò bá l'accident táwọn èèyàn kú nínú ẹ̀ ṣé bí mọ́tò náà máa fi gbé àwọn òkú yẹn lọ sí mọ́ṣúárì ṣọwálẹ̀ ti torí pé mọ́tò l'accident àwa ní wọn mọ́tò mọ́ God forbid tó bá jẹ́ wípé ìwọ ni kinní yẹn ṣẹlẹ̀ sí ṣé ọkọ ò ti ní má rí ẹlòmíì ni ṣe é fún mi give Makinde a chance that is why I am here. Pamílẹ́rìn mo ti sọ tẹ́lẹ̀ wọ́n dẹ̀ máa tún sọ mi ò fẹ́ anybody mi ò dẹ̀ ní fẹ́yàn kankan títí láéláé in fact I want to be like this. You can't be like this. Why? You have to marry. So give Makinde a chance. Tá a bá sọ abẹ̀bẹ̀ sókè nígbà ìgbà, ibi pẹlẹbẹ náà ló máa fi lélẹ̀. Mi ò fẹ́ Makinde, mi ò dẹ̀ ní fẹ́ anybody. Pamílẹ́rìn, kí ló fẹ́ jẹ? ẹ ṣe gan sàn ẹ torí ṣe fún mi mo ṣe wà lórí ìjókòó sàn dáàdì sàn mo love ṣe fún mi gan gbogbo ọ̀nà tọkùnrin máa ń gbà báyàn sọ̀rọ̀ òun ni mo gbà fi bá ṣe yìí fún mi sọ̀rọ̀ bó ṣe yìí fún mi ò tiẹ̀ fún mi láyè bóyá ó tiẹ̀ fẹ́ wò pé àbí kò tiẹ̀ gbọ́ bóyá àbóhùn máa ṣe àbóhùn ò ṣe ó kàn bínú náà ó kàn máa kanra mú mi ni gbogbo ọ̀nà téèyàn lè fi gbà fìfẹ́ hàn síyàn ni mo fi fìfẹ́ hàn síṣẹ́ yìí fún mi bọ̀ kò dá mi lóhùn ẹ̀sàbẹ́sẹ́ ń wò mí mo níṣẹ́ gidi lọ́wọ́ mo dẹ̀ tún pọ̀ ọ̀rẹ́ náà mo tún bọ́ ọ̀rẹ́ sọ̀rọ̀ pamílẹ́rìn pamílẹ́rìn ló wá sọ fún mi pé kò lè dá mi lóhùn kò dẹ̀ lè dóhùn náà lóhùn pé the only person tó lè dá lóhùn òun lẹ́yìn ẹ òun ló wá ní kí n wá bá yín sà ẹ sà ẹjọ́ torí ọlọ́run ẹ bá mi bá ṣe yìí fún mi sọ̀rọ̀ mo fẹ́ fẹ́ ṣe yìí fún mi gangan ni kò ṣe pé mo fẹ́ yan lálẹ́ kò sí nǹkan tẹ ní kí n ṣe tí mi lè ṣe torí ẹ̀ sà torí ẹ̀ mo ṣe wá báyìí. o fẹ́ fẹ́ ṣe yìí fún mi. bẹ́ẹ̀ ni sà. kò dẹ̀ sí nǹkan tí mo ní kó ṣe tó ní ṣe. sà kò sí sà tẹ bá ní kí n búra má búra. o lè búra. bẹ́ẹ̀ ni follow me jalo búra. ó yẹ sà ó yẹ sà. so olóòfẹ́ tó lẹ́fù yẹn. bẹ́ẹ̀ ni sà ọmọ dáadáa ni ṣe fún mi. ẹ eh, ṣe fún mi ò ní gbà fún anybody. and I'm tell you why. sórí tí ọmọdé bá já sí kòtò lẹ́ẹ̀kan gbogbo lẹ̀ má dàbí kòtò lójú ẹ̀ ni ó ti lù sí fìyàsí rí ọkọ àfẹ́sọ́nà ẹ̀ ní jọ́jà fẹ́ ṣe wẹ́ẹ̀dì kankan. ó ti ó ti máa rí tẹ́lẹ̀. o oh, bọ yóò bá a ní fìyàsí àfẹ́sọ́nà lágbàtí ẹ ti kú ló ti decide pé òun ò fẹ́ ní kankan mọ́. ṣé o ti bímọ fẹ́ nìyẹn ni. ṣé tí ń dùn ẹ ni kò bímọ fún àlọ́kọ àfẹ́sọ́nà ó kàn mistakenly kú àdásọ. ẹ bọ ìyẹn ò ń ṣe big deal kò sí nǹkan kan nù yẹn. kò tó lè fẹ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni sà kò sí nǹkan kan nù yẹn sà. that's good that's good. yes sà ah, ẹ jù ẹ bá mi bá sọ̀rọ̀ thank you sir. Ah, thank you, sir. Má fún mi lówó. Thank you, sir. Bá a kó má fún mi lówó. Oh. Mi ò torí owó ta ọmọ mi tó gbọ́ ọ̀rọ̀ tó sọ jáde lẹ́nu ló mú mímì dùn ló wú mi lórí. thank you sir. wà á dé láyọ̀. àmín sà. wà á parí láyọ̀. àmín sà ẹ̀mí náà máa ṣọmọ dáadáa sà. wà á tó parí láyọ̀. àmín sà <laughs> àmín sà máa dáadáa fún wa sà. iye sà. o fẹ́ ya pẹ̀lú wa. náà mo fẹ́ wò bá kẹ fún lákàn nọ́mbà kí n bá ń ṣe nǹkan sà. àgbà tó ṣàfọ́ sí mi ṣá mo ṣe èso fún ẹgbẹ́ kó má fún mi báwo ṣe é irú ayé wo gọ́ọ̀lẹ̀ mi. ẹ <laughs> bọ mo fẹ́ tọrọ kọ́kọ́ lọ́wọ́ yìí sá. ok. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ fún mi nípa ti ọkọ tí ó kú tí o ṣe fẹ́ lọ́kọ mọ́. ok ṣe fún mi na that's no problem ṣòro nígbà tó wá sọ́dọ̀ mi ó ní kí n má mú bí àná kí n mú gẹ́ bí ọmọ. bẹ́ẹ̀ ni sá tí n bá dẹ̀ fẹ́ mú gẹ́gẹ́ bí ọmọ mo láti open up fún torí ó dùn pé akílẹ̀ ah, tó ń dáàbò tó báyìí mo á ní ìkòkò kan kì í fọ́ni lágbo lẹ́ẹ̀mejì pé inú ìsọ̀kọ ẹ̀ kan. dadi àá ah, ah. kò sí big deal nínú ẹ àlejò bá ṣe sọ fún mi mo ti mọ̀ náà so kò ní bá mi lójijì kò sí kankan bẹ́ẹ̀. ó dùgbò ìgbọ́n tó wí. ẹ ẹ dáríjà ìyẹn ló fẹ́ jẹ́ kí n tọrọ nǹkan kan lọ́wọ́ ní mi ò fẹ́ mọ́ mo kí n excuse ẹ. ṣètìlì dáàdi ṣètìlì nǹkan tẹ fàánsì ṣètìlì ìsìn ó tiẹ̀ já ṣebí kí n wà sínú ìfẹ́ láìfù kò sí wàhálà ṣe náà kọ́ wá fún màmá tí ìyìn mi ó yẹ ti fi mí sílẹ̀. o ṣe dá o o ah! ṣe dá ebi àpò ìjọ bẹ́ẹ̀ o ìjọ fẹ́ sọ nìyẹn ń fẹ́ sọ dáàbì wọ́n ṣèpá tí mo fẹ́ sọ ní ẹ̀sà ṣe mọ̀ gẹ́gẹ́ bí ọmọ tó wá láti ìdílé onígbàgbọ́ mo fẹ́ tọrọ ni pé kí ẹ fún láyè kémi àti ẹ lè jọ rí pásítọ̀ sà tó wà á lè gbàdúrà síwájú ọjọ́ àfẹ́ṣe. that's okay you are permitted you are permitted àdúrà olùṣe kan tì you are permitted bẹ̀rẹ̀ ẹ̀wọ́ jọ fún ẹ̀mí àti ọmọ mi láyè àfẹ́sẹ̀ rẹ̀ kí wá lè mi. ẹ̀rọ bèbè fọ́gbọ́n mi wọ́n sọ mi o. obìnrin ni ẹ o ò láṣìírí rárá ìwé àti ẹ sọ̀rọ̀ nítorí ọmọ ti yá o lè tu mí sílẹ̀ bí. Oh, èmi ò mọ pẹ̀fẹ̀ kó bọ̀. báwo ṣe máa ṣe lóun kan lè sọ fún yàn. two hundred thousand owó ẹ. màá So kí n tún lè rí mi gbọ́. àbí mi ò lọ́nà àwọn ni wọ́n ní ṣé fún mi. honestly ẹ eh, tí wọn bá fún mi tàn ibi tọrọ dé dúró sí i mo fẹ́ kó ṣiṣẹ́ mọ́ yà mo fẹ́ kó fiṣẹ́ tó ń ṣẹlẹ̀ mi kò fẹ́ kó ṣe nǹkan kan mọ́ ń sìn mo fẹ́ kó di full house wife tó má ṣe nǹkan kan. Makinde. Yes? Are you serious about this? I'm not joking now. Kí má ṣiṣẹ́ mọ́. Má ṣiṣẹ́ mọ́. Kí nǹkan wà ń lé. Wà ń lé. Ṣé kí nǹkan máa lọ kí n máa gbọ́pọ̀ nǹkan tó fẹ́ ni mo ní ìnà òjọ́? Ó kì í ṣe fẹ́ máa gbowó oṣù ni màmá fún ẹ. Yes now. Thanks two. Of course. Uh, that's fine. <laughs> Eh. Máa fún ẹ nà. Okay. Yeah àti sí ilẹ̀ ń sìn o má padà sọ fún mi pé òkè ò bá mi sọ o ẹ jẹ́ kí n ṣe lọ ṣe díẹ̀ o. ọ̀pọ̀lọpọ̀. Ah, ah, ah, ah oh, it's the ńlá yìí <laughs> ah. ẹjọ́ ẹ má má bínú orí òkè adégòkè lánà. <laughs> ẹ wo bíbá iná lẹ ti wọkọ̀ àwa gbé yín kọjá sódì kejì lọ́hùn abúlé tẹ́ kọ̀ọ̀kan kan gbàrà báyìí ẹ béèrè. ẹ ṣe gan ẹ ṣe rárá ẹ ṣe kí ló ń bá ẹ lẹ́rù náà. broda Mákindé nígbà tí mo ń gba àdúrà mo rí àwọn kùrukùru kan nínú ẹ̀mí mo wá fi ẹ̀mí béèrè pé kí ló lè fa kurukuru, níwájú àwọn ìránṣẹ́ wọ̀nyí ẹ̀mí Ọlọ́run wá ń sọ fún mi pé èmi àti yín àtìyàwó yín ká wà lórí òkè yìí ká máa fi àdúrà jagun láti wákàtí sí wákàtí láti sísìn yín lọ títí di àárọ̀ ọ̀la kí kùrukùru yìí kó lè kúrò níwájú yín. <laughs> ìyẹn máa le jẹ́ sà. gan. yes sà because eh, eh, sà a níṣẹ́ láàárọ̀ la mi máa lọ bíṣẹ́. àtẹ̀mí náà ìyàwó mi náà dẹ̀ máa lọ bíṣẹ́. lónà àtọ̀ tá a bá tiẹ̀ fẹ́ ṣe gan-an a máa ní ìdáhùn kankan bí ìyá kan ní uh-huh. wá bẹ́ẹ̀. yes eh, kò sí mosquito net kankan bí. Uh-huh. kò sí blanket. a ní blanket a ní table a ní table bed. kò sí toothbrush a máa fọyín toiletries wa kò sí bí. kò sí fan kankan. Eh, kò sí change of clothes. kò sí at all mo obìnrin fún lòun. and again um, mo wọ everywhere ibi tá a ti máa charge fóònù wa. àwọn fóònù yẹn máa. ọmọ akú. broda Makinde. wẹ́ẹ̀sì wọ òkè ọjọ́ àná náà. Ah, ẹ jẹ́ ká ṣe wẹ́ẹ̀sì sàn a máa padà wá ní wẹ́ẹ̀sì. ẹ wẹ́ẹ̀sì yẹn dà. madam ẹ jẹ́ ká gbọ́rọ̀ sẹ́ni mímú lẹ́nu. a máa wá ní wẹ́ẹ̀sì sàn. wẹ́ẹ̀sì yẹn dà sà. ẹ jẹ́ ká ṣe wẹ́ẹ̀sì sàn. broda Makinde. yes sir. madam gbogbo nǹkan tẹ́ ẹ kà á lè yìí kò tó kókó níwájú ọlọ́run ọlọ́run máa wà ń bí pẹ̀lú mi àtẹ̀yìn tá a jọ fi èmi dọ́gba níwájú olúwa. ẹ jẹ́ ká ṣe owó ẹ̀dẹ̀ sá. a máa ti prepare gbogbo nǹkan tá a sọ yìí a máa ti ready ara wa. gbogbo nǹkan yóò sí níbí. all right tó bá jẹ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ nìyẹn ẹ̀kúnlẹ̀ jẹ́ ká gbàdúrà. ẹ ṣe sá. orúkọ jésù olúwa di àwọn ọmọ rẹ mú. àmín pẹ̀lẹ́ ah ẹ kọ́ yòókù ẹ kọ́ yòókù ẹ jókòó ẹ sí mi pẹ̀lẹ́ ẹ kọ́ ẹ wọ ẹ má dúró ẹ má dúró ẹ wá pọ̀lú ẹ wá wọn lọ ẹ má dúró ẹ ẹ wá wọn lọ ẹ wá ẹ madam madam ọ ti jáde gbàtọ̀ wá rí ọwọ́ abẹ́ sódò ọlọ́wọ́ tiwọn ẹ má lọ ti yìí ẹ̀yin ò mọ̀ wẹ́ ẹ má lọ ọmọ mu ọdẹ ẹ lọ mú owó ọ̀ ń bọ̀ ẹ lọ ẹ lọ ẹ lọ wàhálà wà lẹ́yìn ẹ kó lọ́wọ́ wọn lọ ẹ wọ́n wọn lọ madam ẹsìn wọn máa mọkọ yín dé alọkọ yìí ti débi láyọ̀ ó wá padà sínú omi bẹ́ẹ̀ ni ah. ẹ̀yin ni ẹ má lọ kọkọ ẹ lè lọ. ẹ bá mi wá wọn ti wá ẹ bá mi wá wọn á rí ah. wọn á rí àlérò kóyàn lọ́rùn lóyún wọn á rí ọ ẹ fọkàn balẹ̀. ẹ bá mi wá lọ ẹ wọ kọ báyìí apá báyìí apá báyìí. mo bá yín yọ ẹ máa gbowó ẹ máa gbowó ah, olùwà ṣe ah, ah, àdánù ẹ máa gbọ́ ọ̀bọ̀ wàhálà ti bá kí ló ṣẹlẹ̀ kí ló ṣe wàhálà ẹ fi wàhálà lè kọjá mú kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ eh, ẹ wọ ẹ wọ ọ tún wọ ọ mú dáhùn mú dáhùn mú dáhùn ẹgbà wa o ẹgbà wa o yẹ kúta yẹ kúta yẹ kúta bọ. Àwọn ọmọ mi ni. Àwọn ọmọ mi ni. Àwọn ọmọ lọ́wọ́ ni. Àwọn ọmọ lọ́wọ́ ni. Thank you ìwọ ní ìyẹn ọ̀rọ̀ tí mo ti sọ fún gbogbo Ísírẹ́lì ní ìhà ìní Jọ́dánì ní aginjù ní pẹ̀tẹ́lẹ̀ tí ó kọjú sí òkun. ìyá ọ̀ṣọ́ ẹ káàbọ̀. pásítọ̀. yes. ṣé bí wọ́n ní ìránṣẹ́ kan kì í dín ìránṣẹ́ kan lọ́wọ́ ni. bẹ́ẹ̀ni. gbogbo àwọn tí wọ́n ń béèrè yín létí omi òun la máa ń júwe ọ̀dọ̀ yín fún wọn. bẹ́ẹ̀ni. kí ló wá dé ẹni tó kú sínú odò tó yẹ ká sì sí etí omi pẹ̀lú gbogbo dúkìá tó ní tẹ̀ wá lọ sí ah. ẹ̀tọ́ ti wá ní láti sí sí etí odò pẹ̀lú gbogbo nǹkan tó bá ní. èmi. Hey, bẹ́ẹ̀ ni ẹ dúró náà yín pásítọ̀ yìí o ọjọ́ wo lèèyàn ti kú sínú ìjọ yín tí àwa tí àwa ṣàtòyún ràn sí. yóò ṣun kàyéfì nìkan tẹ̀ ń sọ fún mi yìí jẹ́ fún mi ìbànújẹ́ ńlá gan ni òkú ẹni yẹn jẹ́ fún mi nítorí bó ṣe kúrò lọ́dọ̀ mi gẹ́lẹ́ báyìí ni ìṣẹ̀lẹ̀ burúkú yẹn ṣẹlẹ̀ ẹ wá gbọ́ o èmi gbòòwò láṣẹ lórí òkú ẹ àwọn ẹbí ẹ̀ náà gbé kódà wọn ò tí ì sìn. níbo ló wá wà. Ah, ilẹ̀ yìí náà ló wà. ó pásítọ̀ ẹ sọ fún wa lóhùn kan níbo ni àwọn ẹbí ẹ wà ẹ júwe fún wa. Ah, ah. ibi tẹ́yìn náà máa mọ̀ dáadáa ni mm. ní nọmba thirty three ànífowóṣe mm. street yẹn lẹ́gbẹ̀ẹ́ ìyá òfurufúrọ́lá food canteen yẹn kódà ibi gangan ti lọ kí wọn bí ẹ̀ẹ̀mejì. ẹ wo ẹ díjú ẹ jẹ́ ká gbàdúrà. orúkọ jésù. pásítọ̀ ọ̀ṣun á wà pẹ̀lú yín. ìyá ọ̀ṣun mo dẹ̀ sọ fún bara mákindé lọ́jọ́ yẹn pé kó má lọ o lọ́wọ́n àforíjì òun. ẹ rọra o. ẹ rọra o. àwa ni olódò tí à ń ṣàmójútó gbogbo odò tó wà lágbègbè wa yìí. bẹ́ẹ̀ni. gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ ìṣe àti àṣà wípé ẹni tó bá kú sí odò etí odò la gbọ́dọ̀ sì sí pẹ̀lú gbogbo nǹkan tó bá ní pátápátá kí ló wá dé téèyàn kú sínú odò tẹ́ gbé wálé. a gbé wálé o. ó dáa n bò wá ní ẹran odò náà wà báyìí ẹ gbé jáde fún wa ẹran odò. bẹ́ẹ̀ ni ẹni tó bá kú sódò òun ni wọ́n ń pè ní ẹran odò. ẹ ṣé pé bọ́mọ yẹn ṣe wá kú sódò ó ti dẹrun odò. ẹran odò ni. a gbé wálé mọ́ṣúárì ló wà. Ah! ẹgbẹ́ wo odò lọ mọ́ṣúárì ah. ṣé iná rí i pé ìkọjá yìí pátápátá ni bẹ́ẹ̀ ni àbí ẹ fẹ́ gba olúwẹ̀rẹ̀ lálejò ni. Eh? Ah! ọ̀rọ̀ lẹ ti gbọ́ o a fún yín ní ọjọ́ mẹ́ta péré kẹ́ ẹ fi gbé ẹran odò náà kàn wá lára bí bẹ́ẹ̀ kọ́ àkúfà ni o. ẹ eh, ẹ eh, ẹ má ì lọ ẹ má ì lọ ẹ̀yin àgbàlagbà náà lẹ ní pé bẹ́rù bá kọ òkè tó bá kọ ilẹ̀ ó tún ní ibì kan àtúnpọ̀ sí i ń bò lẹ fẹ́ ká pọ̀ eléyìí sí. táwa sọ wípé a fẹ́ ṣe bí ẹ̀yin ṣe sọ pé ká ṣe yẹn kí lẹ rò pa lè ṣe sí. kò burú ọ̀nà méjì péré ló wà ọ̀nà alákọ̀ọ́kọ́ la ti sọ fún yín àmọ́ ètò jẹ́ ẹlẹ́ẹ̀kejì <laughs> ẹ ó ṣẹbọ ẹ ó ṣètùtù ẹ wá mú gbogbo nǹkan ní ẹ pátápátá ẹ wá dà sí méjì ẹ wá fi owó ńlá ẹ fi lé lórí àwa fi ṣètùtù sẹ́gbẹ̀ẹ́ odò àìjẹ́ bẹ́ẹ̀ ẹ má sọ yẹn délẹ ẹ má sọ bíbẹ ẹkọ yẹn délẹ ẹ bó bá ṣe jẹ àkọyìn lára àkànṣe. ọ̀dà a fún yín ní ọjọ́ mẹ́ta péré ọjọ́ mẹ́ta péré kẹ́ wá ṣe àtúnṣe àìjẹ́ bẹ́ẹ̀ ẹ máa gba olúwẹ̀rí lálejò. a ní gbà ẹ ṣe o ọ̀rọ̀ yìí ò ní dojúrú o àmà tó dà kan ẹ̀sìn méjì. Mrs. Babalọlá ẹ pẹ̀lẹ́ àdìgbàdúrà pé lórúkọ Olúwa àní lórí ẹ̀mọ́ gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé ọ̀gá ò sí àárín so àwọn ló rán bàbá láti ọ́fíìsì so wípé ká yọjú sí yín ká kí yín pẹ̀lẹ́ so pé kẹ́ má ronú mọ́ so ọlọ́run jẹ́ ká ríro ẹ̀ mọ́ agbára lọ́dọ̀ ọlọ́run so we are here on behalf of the organization to condole with you with Miss Tokunbo. ẹ má ronú mo ma àní ríro ẹ̀ mọ́ ọdún á jìnnà síra wa àdẹ̀ ní rí ikú ọmọdé mú. àwa ta wà láyé náà kẹ́ wa ká dàgbà ká má fọjọ́ lọ́jọ́ lọ. ma ronú máa ń jẹ́ kéèyàn rú ni. ọ̀gá ẹ rí pé wọ́n ti rú ni. ẹ jẹ́ ká náà ẹ pẹ̀lẹ́ ah, thank you so much for coming. Ah. Kíndé ò sọ fún mi kó tó lọ. Ò bá mi sọ báyìí o. Ẹ ní láti take heart please. Ẹ ní láti máa ronú èdè. Àwa fẹ́ máa lọ sí ìbáyìí. So ẹ máa need láti take heart. Ẹ ní láti ronú mọ́. Ṣé ti gbọ́? Please ẹ má ronú mọ́. Ṣé ti gbọ́? Àtúpalà lè lọ sí ìmọ̀. pẹ̀lú gbogbo eléyìí tó sọ̀kalẹ̀ yìí lóòótọ́ ó máa dùn ẹ́ gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara ṣùgbọ́n alápàá dúpẹ́ lọ́lọ́run ó yẹ ká máa dúpẹ́ ni kó o dárayá kó o wò pé ok uh, what next kó jẹ́ ká move on kó kó forge ahead. ṣàlàfíà ni ìpọ́njú Pamela ẹ pẹ̀lẹ́ ọ kí ló tún dé sit down kí ló tún dé mo kúrò níbí báyìí ní four thirty lánàá orí ẹkún mo fi ẹ sí mo pàrọwà fún ẹ títí títí oríṣiríṣi àkàwé mo ṣe fún ẹ pa mílíọ̀nù ló pè mí láìpẹ́ ìsìn pé o tún ṣì ń ké o jẹun o ṣe ronú wáì kí ló fàgbé kí ló fa wàhálà ẹ̀yin lè ń pa mí lẹ́kọ̀ọ́. ṣe fún mi lọ́dọ̀ wo. yorùbá sọ wípé téèyàn ò bá sùn fìtílẹ̀ ò ní kú torí tépo bá ti ń tọ́nú ẹ̀ kó lè máa bu epo sí i ẹ ti sùn kódà gan ẹ ti hóró ó fìtílà yìí wọ́n ń kú níwájú yín mo jẹ́ pé yá mi ṣì wà láyé ni yóò you máa jẹ́ mi. it's okay. lẹ́kẹ̀ tó jáde sọ̀rọ̀ mi kẹ́tí ní àkọ́ tó ṣe mí kí ló wá solution sọ̀rọ̀ mi ẹ wá dé sí ẹ wá rẹ̀ mí ah. you Take it easy now. Shave ah. him. Èmi ni mò ń pa ẹlẹ́kùn. Ó mà ìfagbéra ńlẹ̀ kò dìde o ìgbà àgbẹ̀ bá jókòó làárọ̀ àgbẹ̀gbà tá a bá jí ni làárọ̀ ẹni ọ̀fẹ́rẹ́ ti gẹ́gẹ́ o ìfapò bá roko kó dé Ọ̀rúnmìlà bó bá rodò kó bọ̀ á fi re pé bí wọ́n fi bí péré kó wọ́n sì fòlòlò fọ́ọ̀mù lórí ọ̀rọ̀ tí oníbèrè béèrè mo fẹ́ kó làdí ẹ̀ hàn mí kedere bí bàtà ṣe ń ké ní mẹ̀ṣẹ̀ wa lótùú fẹ̀ lóòótọ́ àwọn kan kì í ṣòbèrè o àmọ́ gbogbo bèrè bèrè nífẹ̀ẹ́ díẹ̀ gbọ́ wájú ọpọ́n ọfá o ẹ̀yìn ọpọ́n ọfá olùmúlọ̀tún ọlọ́kanràn lọ́sìn àárín ọpọ́n ìta ọ̀run tó bá kanlẹ̀ akatẹ ẹ̀là. ẹ̀yìn là ń wò ká tó sọ̀rọ̀ díbá fún Ọ̀rúnmìlà nígbà tí bàbá ń ṣawó lọ sílùú Èkó ó ní tí wọ́n bá bú mi lẹ́yìn ìwọ ni ènìyàn jẹ́ bú mi báwọn yìí bí wọ́n bá kì mí lẹ́yìn ìwọ ni ènìyàn jẹ́ kì mí báwọn yìí bí wọ́n bá ṣe mí pẹ̀lẹ́ lẹ́yìn ìwọ ni ènìyàn jẹ́ ṣe mí pẹ̀lẹ́ báwọn yìí ifá ni kí yín o àwọn mìíràn ni kí n ṣe yín pẹ̀lẹ́ ifá ń jẹ́ kó yé mi pé lórí ọ̀rọ̀ tí oníbèrè béèrè wípé ọ̀rọ̀ tó ń bani lọ́kàn jẹ́ ni ọ̀rọ̀ tó ń ba oníbèrè nínú jẹ́ ni tó wá fi di ohun tó ń tì lójú ńbẹ̀ láti rí i pé bí wọ́n bá bú mi nílẹ̀ yìí ìwọ ni ènìyàn ò jẹ́ bú mi báwọn yìí. ẹ sísà ẹ má sọ̀rọ̀ ẹ gẹ́ẹ̀tì ẹ pa ẹ ti pass ṣe rí ọmọ mi ni ó nìkan ṣoṣo mú dẹ̀bi tó bá fẹ́ ọkọ lónìí lọ́kọ ẹ̀ máa kú. káàṣà. ó ti di méjì báyìí tó ṣẹlẹ̀ kó má wàá lè ṣẹlẹ̀ mọ́ òlà torí ẹ̀wà bí kí la fẹ́ ṣe ó wà lọ́wọ́ wa o problem la ní o a ní owó òun ló ṣe jí lówó. bírú ọ̀rọ̀ báyìí bá ṣẹlẹ̀ ìfanú là ń bẹ òun la kọ́ni nímọ̀ bí ìyè kan yìí bọ̀ ifá lórí ọ̀rọ̀ yìí ọ̀nà owó là á bà yàrá já mo fẹ́ kó là hàn má fi bí péré o kó mọ́ sì fi rí pébi má fi wé ìyeyè pé wé ìyeyè má fi wé èrò pé wé èrò ọ̀nà owó là á bà yàrá já lórí ọ̀rọ̀ yìí wọ́n ìtọ́ ló ní oṣù tó. Ah! Ah! Ifá ń jẹ́ kó yé mi wípé tá a bá fẹ́ wá ìdí nǹkan tó ń ṣe arábìnrin yìí gangan tá a fẹ́ tìfẹ́ ìdí kókò kanlẹ̀ kanlẹ̀ yóò gbà wá tó ọdún kan ah! ká tó rí díẹ̀. ṣáàdàrà báyìí ṣáàdàrà báyìí. àmọ́ ifá tún gbélé lẹ́ẹ̀kejì o ah. ó ní tá a bá fẹ́ wá ìyanjú sínú tó ń ṣe arábìnrin yìí gangan tí ì ṣe pé a fẹ́ túfẹ̀ẹ́ di kókó a fẹ́ máa wá ohun tó ṣẹlẹ̀ sí gangan ìdí tí nǹkan ń fi ṣẹlẹ̀ ifá ní ọ̀nà àbáyọ wà sí yìí ẹ̀yin ló wá kù sí lọ́wọ́ o kẹ́ ẹ mú kan nu méjèèjì ṣé kẹ́ ẹ dúró di ọdún kan ni ká fi wá ohun tó ń ṣe gangan àbí ká wá ọ̀nà àbáyọ sí. nígbà tí ìsìnkú fẹ́ sáré lọ́kọ̀ ń sìn. ẹ dúdú kọ́ ni kí n lọ́kùnrin sí àmọ́ kí wàhálà ìkókó lòun ni. fẹnu ara ẹ sọ. bàbá ìjọ̀wọ́ yẹn ó ti pẹ́ jù fún mi solution gangan tẹ ló wà lẹ́yìn òun kẹ fún wa ń sìn. ẹ wá tẹ́tí inú yín bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ mi nítorí etí òun làwò kó fi gbéyàwó ọ̀rọ̀ ifá ní arábìnrin yìí yóò ṣègbéyàwó pẹ̀lú wèrè mẹ́ta ah! bẹ́ẹ̀ ni ah! wèrè mẹ́ta tí yóò fòrùka síra wọn lọ́wọ́ báyìí tí wọ́n sì wọṣọ tí wọ́n ṣègbéyàwó. just imagine bí ti dáàdi mi kí bàbá yẹn máa sọ fún èmi wípé kí n lọ ṣe wedding pẹ̀lú wèrè mẹ́ta èmi èmi wèrè ah <laughs> kò lè possible kò tiẹ̀ lè work. ṣe yí fún mi ó máa possible o ṣebí nǹkan tó ń ṣẹlẹ̀ kó fi kúrò ni wọ́n ní kó fẹ́ wọn ò ní kó fẹ́ wọn sílé kó ṣe marriage pẹ̀lú wọn simple kó dẹ̀ máa ṣe láìfẹ́ lọ so kí ló tó ṣe sọ pé òun ò lè ṣe wọ́n máa sọ pé ọlọ́mọ rí ìṣòro tó máa ga ju ẹ̀mí wa lọ tó bá tiẹ̀ wá ga àdúrà ni ká máa gbà pé kó má pa wá eléyìí ò dé lè pa ẹ́ kó kò ṣe marriage pẹ̀lú wọn ọ̀hún ni kò fẹ́ wọn sílé kó dẹ̀ má bá àgbèsí ayé ẹ lọ simple and everything will fall into place everything will be okay so you have to do it. I have to do it. Mm-hmm. ni kí n gbé wèrè wèrè tó máa ń bùyàn jẹ oh, oh mẹ́ta kò jẹ mẹ́ta kí wọ́n bá wọn ṣe wedding láì ṣe pé mo fẹ́ lọ ṣe wedding lórí ọ̀tà kí n lọ bá wọn ṣe wedding ah èmi ò lè ṣe eléyìí o i reject it i can never do it. o ò fẹ́ kí nǹkan tó ń ṣe ẹ́ kó kúrò ni ah, hmm. ṣe yí fún mi wàá ṣe o. èmi ò lè ṣe o hmm. wèrè ah ọlọ́run máa jẹ i reject it. it's not possible. o máa ṣe àlọ́ oh. máa ṣe. ẹ̀yin rí ṣòro tó ga jù ní ìlú. àmín ẹ ní rí wàhálà tó máa máa gbé yín káàkiri lórí pé ẹ ń wá solution sí o. àmín. ẹ jọ mo rí pé obìnrin bíi tèmi náà lè jẹ ẹ̀yin lẹ tó wá jẹ ọ̀gá bíbá yìí torí ẹ̀gbọ́n mo ṣètò yín wa ṣeré mo ní ìṣòro kékeré kan kó má jẹun pé kékeré mo ní very big problem. problem báwo wá lè mi ṣe lè ràn yín lọ́wọ́. nǹkan tó ṣẹlẹ̀ ni pé kíní wà very spiritual nígbà táwa tọ àwọn tó mọ̀ jù wá lọ ó wá fi yé mi wípé kí n tó lè rí solution sọ̀rọ̀ yìí àfi tí mo bá wá wèrè mẹ́ta kí n ṣe wedding pẹ̀lú wèrè mẹ́ta tó fòrùka sí mi lọ́wọ́ tẹ́mi náà fi sí wọn lọ́wọ́ tí mo wọṣọ fún wọn bí pé a fẹ́ ṣe wedding gidi ni o òun ni problem ṣe lè solve. Ah. ìyẹn ni mo ṣe wá ní kí wọ́n bá yín any amount iyekíye tó bá jẹ́ ẹ̀yin kan sọ fún mi pàá kọ́ fún to sí àbí kí n ṣe transfer ní sínsínsínsín kí n fún ẹ̀yin ẹ̀kọ́ fún mi láwọn the time. yìí kí n lè bá wọn ṣe nǹkan tí mo fẹ́ <sighs> madam mo wish that ràn yín alone but nǹkan tẹ́ bá wà yìí nǹkan tó lágbára gan ni because kò bá ẹ́tíkì iṣẹ́ wa mu iye kò wó táwọn fámílì àwọn tẹ́ ń sọ̀rọ̀ nípa yìí tí wọ́n bá gbọ́n kọ́ and nǹkan tẹ́ ń sọ yìí hmm, ó lè jẹ́ kí n lose iṣẹ́ mi tí mi ò dẹ̀ ready láti lose iṣẹ́ mi. ọlọ́run ò jẹ́ kí n lose iṣẹ́ mi torí ẹ̀mí ìmọ̀ ṣe wá privately àní ṣe ní aláriwo mi ní ṣe níbi pé mo fẹ́ post ẹ̀ kí n kò ṣe kọ́ rí pé mo ṣe náà. wọ́n ẹ̀dá ń kéwì nǹkan tó ń sọ yìí ṣé bí yóò bá làwọn méjèèjì jọ ń sọ yìí wọ́n ní nǹkan ló lè jẹ́ kí n pàdánù iṣẹ́ mi ó dé sí ìríṣẹ́ síbòmí àdá wọn tẹ̀ ń sọ yìí ṣé orí mistake táwọn èèyàn máa ń ṣe nìyẹn àwọn tẹ̀ ń sọ yìí they are human being like you and I ní ohun táwọn family wọn bá gbọ́ ń kọ́ bíi pé arúgbó kò wọ́n nìyẹn. I'm sorry madam please ẹ má bínú nǹkan tó bá wù lè ṣe ṣe and nǹkan tó bá fi lè mú tẹ jáde kúrò nínú ọ́fíìsì mi ẹ má jẹ́ be n rí yín mọ́ bíbá ṣó ti bí yín ẹ lè máa lọ. You are welcome. àfikà bọ́ọ̀lù àfikà máa ṣọ́wà ó ṣọ́wà. forceful marriage forceful marriage forceful marriage. oṣù máa rí bí. ilé onílé lè wọ. wèrè àdúgbò ní ìbínú máa máa rí. Ah! nílé tó ṣaṣọ sí. kò sí bí ah! wo bí mo dá àmọ̀ dáadáa máa ń fún lówó sẹ́ẹ̀ tó máa ní kí fún mi lówó fún mi lówó mo ti fún lówó tó fàyà rí mo dá àmọ̀ dáadáa má rí bí tí a bá wà nǹkan láyé yìí ìgbà míì yóò wà ní padà rí. ó máa ń jókòó sí bí yìí. ọmọ kan tó ṣẹlẹ̀ jẹ́ ká ṣe báyìí jẹ́ kẹ́mi bàbá yìí ìwọ bàbá yìí sákúrò ló kọ́kọ́ rí ìwọ pé lórí fóònù. ó ṣé mo sọ kó àbí. ọmọ kan tó ṣe fún mi ni ó break out mi yes ata gbogbo property wa. Eh? máa wọṣọ máa wọṣọ máa wọṣọ tiẹ. bàbá ta property wa ó eh? wá break out yẹn. ẹ o break out yẹn. ìdí sílẹ̀ lọ fẹ́ lórí. lọ́wọ́ lórí máa wọṣọ tiẹ. obìnrin lẹ́lẹ́ ìrẹ̀lẹ̀ ni kí ló kí ló obìnrin ni. ẹ jọ wẹ́ ẹ. ọ̀ọ́dẹ́ni ṣé mo fẹ́ fẹ́ obìnrin ni. ṣé o lè fọbìnrin ni. o lè fọbìnrin ni. ṣé mo lè fọbìnrin ni. èmi nìkan ṣé mo lè fọbìnrin Ma wà á wà á lọ. o lè fọbìnrin ni. o lè fọbìnrin ni. ṣé mi fine. ṣé mi fine ẹ̀gbọ́n gbogbo ilé yìí kó má tẹ̀ dùn wọn bọ́rọ̀ bá rojú ẹbí lẹ lémi atọ́ni lọ́rọ̀ bí kan ẹni. ohun tó bá bá mi jó tọ́wọ́ ọba lè débẹ̀ mọ́ one thousand ní kò wọ́n fún wa fún wa fún owó owó owó owó owó owó owó owó owó owó owó owó máa fún máa fún kó máa wọ máa fún kó máa wọ tàwọsàn ló péré péré o wá tàwọsàn ló péré o lẹgẹ wá lẹgẹ lẹgẹ wá lẹgẹ lẹgẹ ewé rẹ ewé rẹ ewé rẹ ewé rẹ ewé rẹ ewé rẹ. àti mi. ewé ewé fọṣọ. àti mi. owó. ẹ wò kọ́ ẹ̀ ẹ̀ wọ́n ló gbọ́ ọ́ fún ìmúdánù ṣògbówó ẹ̀ wọ́n ẹ̀ wọ́n àwọn ló gbọ́ ọ́ fún ìmúdánù ṣògbówó ẹ̀ wọ́n.

àdìtú lọ́gbẹ̀ wá àdìtú lọ́gbẹ̀ wá ẹ̀wà mọ́wọ́ ẹ̀wà àdìtú lọ́gbẹ̀ wá àdìtú lọ́gbẹ̀ wá ẹ̀wà ẹ̀wà ẹ̀wà ẹ̀wà ẹ̀wà àdìtú àdìtú. bàbá ẹ wo nǹkan tẹ́ ní ká lọ ṣe èmi ò lè ṣe mọ́ o ah. Ah, ẹ wo ó ti le jù tó bá jẹ́ tówó ni o owó wà dáadáa tí mo lè san any amount tẹ bá pè mo máa mú sílẹ̀ ẹ kò fún wa ní solution mi this particular one mi ò ṣe mọ́ ah, kí ló dé sọ fẹ́ pa mí ni. arábìnrin ah. gbogbo nǹkan kọ́ lówó ṣé orí ọ̀nà tí fáníkẹ́ tọ̀ yìí dandan ni kẹ́ tọ̀. ẹ sísan ọ̀nà yẹn lè ah. ṣe fẹ́ gbọ́ mi ọlọ́run ìjọ̀gbọ́n dáná sun wa ṣé tẹ́ bá kó táyà sí wa lọ́rùn tẹ́ bú pẹtrol sí tẹ́ dáná sun wa ẹ jọ kí ni solution fún wa ẹ wá ọ̀nà mẹ́wọ́ bíi ẹni tó júwèé yín fún mi ó bílí pé ó trust yín ni kò yé mi kan o. ẹ gbọ́ mi tàbí kẹ́ ẹ gbọ́ mi dáadáa o ẹ mọ̀ pé fálèké o kẹ́ ẹ mọ̀ pé èṣù ló lè ẹ má wọ̀ ọ̀hún yànyànyàn bí ẹni tí ò ní kú mọ́ o ọ̀nà àbáyọ ti yín nìyẹn o dandan sì ni kẹ́ ẹ ṣe nígbà tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ sí ní ṣe dandan ni kẹ́ ẹ ṣe parí o ah. àìtẹsẹ̀ bọnú omi ká tún máa kígbe òtútù o. meaning what. kí n tó wà ńlẹ̀ yìí kó bá máa burú ju tàtẹ̀yìnwá lọ. Ah. wélékè wélékè wélékè mọ́ ọmọ wéléke wéléke wéléke. dádì mi èdè jọ ìníká ti gbé yìí. ìjọba ìjọba kúrò mi sùn yìí. jẹ́ kó sú mi ó ti sú mi báyìí ṣe fún mi ó ti sú mi látọ̀sẹ̀ méjì bí wọ́n lè ṣe ń gé mi jẹ ni wọ́n lè ná mi lábẹ́rẹ́ ní ná mi lọ́rẹ́ kí ló dé. bàbá kí ni kọ́là náà kí ni kọ́là kí ni kí ni ìyún kí lè sọ gan. sábì ọmọ lẹ́yìn àbábí agbá bẹ́ẹ̀ ni ṣé jígí ni yín àbí fọ́kù gò ẹyin tó bá ń ṣe fẹ́rẹ́ ẹ̀yìn náà ni kọ́ ọmọ kí yín sẹ́yìn ẹjọ́ bá gidi sẹ́yìn bá gidi ni ọmọ kan péré rẹ̀ bí ẹ̀ lè mójútó ẹ̀ ló ti sun yín ó sun yín nígbà tó lọ káàkiri ni. ẹyin kí ló sọ ìgbòlúkẹ́. Yeah, yeah, yeah. Oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, sídi sídi sídi sídi o sídi mi da sídi o sídi o sídi mi da sídi sídi ẹ máa bọ̀ ilé wa bí ah, àsùnmọ́ bí ẹ wọ ilé àsùnmọ́ bí àsùnmọ́ bí sẹ́mi àti ẹ̀ma sáré súnmọ́ wèrè nínú ni ẹ filẹ̀ kí ló ṣe. yóò wúlò kan pariwo. yóò wúlò kan pariwo. ọkàn ọkàn. Ah. Eh, eh, ẹ ní sùúrù eh, ẹ ní sùúrù ẹ̀yin ẹ fira yín balẹ̀. ẹ fira yín balẹ̀. ṣé irú wèrè wo ń tiẹ̀. irú wèrè wo ń tiẹ̀. ṣé wèrè ọ̀n tó rí fàṣì ni. ṣé wèrè ọ̀n tó rí fàṣì ni. mo ti gẹ̀ẹ́tì ẹ. Ah, mo ti gẹ̀ẹ́tì ẹ. wèrè arọ́wàsí. wèrè arọ́wàsí. ọbẹ̀ sọ̀rọ̀ àrẹ ti takú rẹ̀. ọbẹ̀ sọ̀rọ̀ àrẹ ti takú rẹ̀. dákẹ́ bẹ́ẹ̀. dákẹ́ bẹ́ẹ̀ ọmọ ẹsẹ rẹ ti kọ ọmọ ẹsẹ rẹ ti kọ kíni ti wọ la. olùwọ́n tún mi olùwọ́n tún mi olùwọ́n dúkọ́ ló ti bẹ̀rẹ̀ ti pẹ́ olùwọ́n ti bẹ̀rẹ̀ ti bẹ̀rẹ̀ ti pẹ́. kíni mo ni mo fi oògùn bá sọ̀rọ̀ tí o. kíni mo fi bá oògùn bá sọ̀rọ̀ tí o. kí ló bá ṣe báyìí. kí ló bá ṣe báyìí. asámọ̀. asámọ̀. arúmọ̀. arúmọ̀. odimọ̀dimọ̀. odimọ̀dimọ̀. ẹ lọ sọ mí dọba lẹ́ni mọ́ mo fọ bàmú mi àwọn èèyàn fi mí jọba o fúnra mi mo fúnra mi jọba kò sí wàhálà kò sí tí ó sì ẹ má bọ̀ báyìí. ẹ̀mí mi ti fẹ́ bọ̀ ẹ̀sà ẹ̀sìsà ẹ̀sìsà ẹ̀sìsà ẹ̀sìsà ọ̀sùnmọ̀ wàṣà. Bọ́sùmẹ̀ kò ní. Bọ́sùmẹ̀ ẹ súnmọ́ mi jàre. Ẹ tọ́ba súnmọ́ wọn. Ọmọ tọ́ba tún súnmọ́ nípa. Wọ́n mú gbóyà wèrè ni. Ẹ ẹ yẹn kú ọ̀rọ̀ ọmọ. Ẹ sà. Sari. Kí ló kàn báyìí? Owó. Ah! àìwò wá pa gbowó àìwò wèrè gbẹ̀jẹ̀ kì í sọ̀rọ̀ tèmi. ṣe ṣe rí sà òwe tá a gbọ́ nílẹ̀ yorùbá ni pé a kì í wo wárápá ká gbowó a kì í wo wèrè ká gbẹ̀jẹ̀ oògùn bí ọba wo wèrè tó bá wọn ni bó pẹ́ bóyá ọmọ ẹ̀ abúkí jẹ. ẹ fi lẹ ẹ tèmi nìyẹn fi igi àti ọmọ lẹ ẹ san owó èmi máa ń gba owó gidi ni mo sọ fún mo ti ọba ni mí kò fi mí jọba ẹ rí ọba náà mo fi á ní kò fi bí ìjọba mo fi ra mi jẹ ọba ọba ọbìlì wíṣkì ọbìlì ọbìlì wíṣkì ọba àwọn wèrè yes bẹ́ẹ̀ ni mo sọ wọ̀dáka ẹ wo bá ti wà ní ẹ wẹlé ọmọjọ́ mélòó ni ti ń sáré owó. owó owó owó. ẹgbẹ́ ó ní kí n gbowó. ọ̀sùn ògùn owó ló ṣe lè ya wèrè. wọ́n pa pọ̀pọ̀ pọ̀pọ̀. sọ tún gbọ́ pọ̀pọ̀ bó ti wà kò sí ní tí ì mu ì mu pọ̀pọ̀ ì ń gbé kòló kódà ń padà sáyé nìyẹn orí kọtí ìyẹn kan refuse nìyẹn ò dá padà. ṣé ìṣe fún ọ fẹ́ pọ̀pù ní dààmú kẹ̀kẹ́ rẹ. ẹ bẹ́ẹ̀ náà rí ẹ bẹ́ẹ̀ rí mẹ́kò lòun. mẹ́kò ni ọgbàṣẹ́ kan ni òṣèlú yìí ti bẹ́ẹ̀ lépè nù. kí náà sọ fún ẹ pọ̀n fún ẹ pọ̀n fún ẹ pọ̀n. yọ ọmọ sọ fún ẹ pọ̀n bùkún ni. ẹ sísà gbogbo owó tà lọ mi ju twelve thousand lọ. twelve thousand. bẹ́ẹ̀ni. ọjà wọ jẹjẹjẹ. ẹ jẹ́ má san. ọ̀yà dúró gbó kóró ọ̀bẹ. má san. kóró ọ̀bẹ. má san. àlọ́ ìjókòó. two hundred. Ah! ẹ dájú gan o. ẹsẹ̀ two hundred san. ẹ wá ná mi bí ẹran ilé ìtawà lẹ́mi ní twelve thousand ni mo ní. ṣé ṣé kékeré lẹ rò pé mo. ilé ẹ̀kọ́ yìí sì máa san. two hundred thousand lájọ conclude. ẹ jọ sá ẹgbọ́n hundred lọ́wọ́ sá ah! hundred. bẹ́ẹ̀ni sá. lọ́wọ́ yín. bẹ́ẹ̀ni sá. ara ti ń gangan ọ̀yá o. kílódé sá. ẹ kàn ẹ̀yin lẹ́rù pọ̀ mọ́ ẹ̀yin lára ọ̀yá yín gangan ìgbádùn. hundred. bẹ́ẹ̀ni sá. kò sí wàhálà ẹ máa mú lọ ilé padà kan. yà wọ́n ni. ẹ sọ àwọn sọ ẹ lọ bá sọ ọwọ́ lọ bá sọ sà ọlọ́wọ́ bàtà mi kà bàtà mi kà ẹ wọ bàtà dé. ẹ bàtà dé. ẹ bàtà mi bàtà mi sà bàtà mi ẹ ẹ kí ló dé ẹ fìlà yín sílẹ̀ bàtà mi mọ́nìkà fìlà yín sílẹ̀ kí ló dé tẹ̀ ẹ jà sí bàtà yà pàmpátà pàmpátà ẹ ṣe gan ó dẹ̀ ta ẹ lójú kó ti gbádùn báyìí. Ah, ah. ó ti gbádùn ah ó ti gbà ṣé gbóò ni sídì. sákàlára mi lè. sídì. bàbá o ìlẹ̀kẹ̀ yìí kẹyọ kan lónìí o ìlẹ̀kẹ̀ mẹ́rin lọ ẹ̀wọ̀ lónìí. ẹ mẹ́rin ni mo. kí ló dé ẹ̀fẹ́ yọkan tó kù sí. ìkarùn mi èlò lónìí. mi ìjáde pé ààrẹ ti yá. ó ti rí ààrẹ ti yá ó ti wà wọ. bàbá o. ẹ ẹ dúró àwọn tí a bá ń bí ìjọta gbé sí diwa wọ́n sì wà ń bí. níbi tí wọ́n máa gbé nù. <laughs> kí ló dé. àwọn ò lè kú omi. kí ló dé. ẹ̀yìn òwe tí ẹ kọ́kọ́ pàǹjọ tẹ̀ débi òun ni ó ṣe àwọn òbí wọn táyà níwọ̀n ewo wèrè wọn sanwó. ó kọ́ wọ́n sanwó. wọ́n sanwó wọ́n àbádàn wèrè sí mi lọ́wọ́ ah. ọkùnrin dínwó nígùn lọ́rọ̀ ilé ayé bẹ́ẹ̀ bá ti dín owó báyìí èmi náà máa dín oògùn tí máa lò fún bọ́ ti wà ah. mo fi wọ́n pàtẹ ni káwọn èèyàn lè mọ̀ gbẹ̀ ń wo wèrè ara wọn ò lè yá láyé ìní ah. fún ológun èmi. ṣe ara Sidi ti yá. ngbà ah, ah. tí sanwó ara ẹ ti ẹ ti bóun rè. Sidi <laughs> ẹ̀rín ìpọ̀ ẹ̀rín ìpọ̀ sórí mi. bàbá fìlà black ni bẹ lórí mi. sídì sídì sídì sídì sídì sídì ara mi ti yá ara mi ti yá. àlóyún ó tún ara rẹ̀ jẹ́ ẹ̀gùn. Eh, kò sí tó lè ṣe mọ́. ohun tó lè ṣe wa. Ah, ẹ̀dẹ̀ lára ti yá. ẹ yọ ọmọ sọ́wọ́ tóyún tòmátò. ẹ tẹ̀lé rẹ tí yá ìgbọ́sọ tó sọ́kọ̀ wà lé tóyún tòmátò. ẹ ní sùúrù ara pé sọ́wọ́ náà nù. Ni sọ́wọ́ na. yìí. tóyún tòmátò sọ́lá sọ́mọ̀ wà lé. ìwọ náà ti ń lọ fà á ẹ mà ò ti ń jagun. ó jìnà. nǹkan ọ̀dà nǹkan tí ń bà mí o. ẹ má bẹ̀rù sẹ́ ṣé fí mo sọ fún yín ọ̀rọ̀ rẹ̀ ò ní di microphone mọ́ tó bá yẹ pọ̀ rẹ̀ ní microphone rẹ̀ lọ́ mi n bá ti fi bánú bá sọ̀rọ̀ ọ̀rẹ́ tí ò ní ìdí máa kó. ẹja mọ̀lẹ́ ẹja mọ̀lẹ́ ara mi ti yá. ògbóòs. Ah, kí ni déètì ń ná. July fourteen. fourteen bó ṣe ṣe é ní fourteen yìí ó ti mú tọdún ìjẹ kò lè tún ṣe mọ́ ibò ah, òun rèé. bẹ́ẹ̀ni. ẹ sì di. bàbá. o dá mi mọ̀. bíbí ah, ah, fúra black ni mẹ lórí yín. ọkọ mọ ọgbà ọgbà àwọn ènìyàn èmi nu èmi ló kì í èmi ló ti bọwọ ara yín náà èmi ló kì í èmi ló kì í. ẹ ṣe orí kan mo fẹ́ ṣe orí kan fún yín tó lẹ́nu tí a bá ṣe lórí tí ò bá dúpẹ́ bí ọlọ́ṣà gbé kó ní lẹ́rù lọ ni. Ah, ẹ̀yin mọ̀ ni. n tẹ́ ṣe fún fámìlì mi mi ò ní gbàgbé láéláé. Ah, ẹ̀yin mọ̀ ni. ẹ má mu tísà. má mu gan-an. Ah, very good. ọtí ò ṣe má mu ojúbọ̀rọ̀ ò ṣe é tọ́jú gbogbo àwọn kìnnì ẹ́ wèé máa pẹ́ ní tí ń wo ọ̀sán kòrun kan. very good pàlọ́ ìdáná. máa dá ẹ lọ́la máa ṣe dáadáa fún yín. mo ní áfṣìdàpù kan lé màá ní kó gbé wa fún yín. ẹ bá wọn gbé wa. áàfù sinapu. ẹ mo tún kù. mo yọ̀ǹda. ẹ mo tún ẹ tí lè ro didi sinapu fún mi. mo mú kù ni. ẹ mú tán. ẹ jẹ́ òun wáyé gbé wa ẹ lò lọ. ẹ ti bí. ọwọ́ òkè mo wà wẹ̀. kí n bá bẹ̀rù. ẹ jà mọ̀ lọ́lẹ̀ ẹ jà mọ̀ ki n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ jà mọ̀. máa yọjú sí mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan. àyè máa yọjú sí yín. sọ ti gbọ́. ọ̀bìnrin wíṣkì. ah ọba àrùn kéèsì. ẹyin tó kù mi mo bá yín bí mo ti fi yín lẹ̀. okò là á bá parò okò là á fà parò sí fi wọ́n lẹ̀. ẹ jà mọ̀ ilé bàbá ẹ jà mọ̀. ẹni o ti gbádùn sẹ́yìn o ti gbádùn. ẹ ó kọ́ mi ń kí ni. oníṣọ́ lásán bu àlẹ́ tó yí tòmátò. àníyàn ń sọ owó ní ẹ̀kan lẹ́sìn lè mọ ríró ẹ̀ láàrin ọdún kò ní mọ̀ sẹ́lẹ̀ máa ẹ̀dùnkà rẹ̀. ẹlẹ́ ẹ̀fọ́ tí yẹn. wẹ́wẹ́ anyway àìkọ́ rí àárọ̀. ọ̀rẹ́ àpè July làwà yìí títí December tàbá wò tó bá wà òkè ìgbà January ìgbà tí mi bá gba píṣà máa gbé wa fún yín. àfọ̀ tí yẹn. mo mú kú ní. ẹ ṣe sá ẹ ṣe. ọlọ́run ọkùnrin gan nídìí ìtọ́jú. ní ìṣeré Ọlọ́wọ́, ẹ̀yin gan lẹ ya ọmọ yẹn wèrè o rí wèrè lára ẹni ó máa gbé àbọ̀ tí wàá fèmí ní january. ẹn ọba yútọ́nì ìṣẹ́ ni wèrè ọgbọ̀n wèrè lẹ́sìn ń lò ẹ lè lọ́dọ̀ E ni ẹ lè má bẹ ni lórí gírẹ́dà lánú rẹ̀ ẹ pa irun dé ah. ẹ pa irun dé jígí lẹ́yìn àbí àfọkúta ìsìn rọ́bìsì. ìtòsó yìí pọ̀ bó ti jẹ́ pé nǹkan tó mọ pọ̀ lọ wà ní. kò dáná o. irọ́ o ó láǹfààní o ẹjọ́ tèmi ni o level tí mo gbé yẹ sí. ẹ ń gbà wọn wá kọ ẹ mọ sọtàn débìlì ẹ mọ sí ẹ ẹ mójútó ọmọ yín ẹ ẹ ẹ sọ pé kí ni kẹ. ó sọ lọ́dọ̀. níbẹ̀ ni kẹ́ ẹ wà ẹ má lọ́ọ́ lè wò olùkọ́ bọ́jà bọ́jà wèrè mẹ́wàá bọ́jà wèrè twelve kọ́dà kọjá lọ́sìn mẹ́fà ẹ bá ń bẹ̀ ẹ̀yin ẹ̀ sọ̀tàn ẹ̀yin lẹ́ o bàbá àròbá. Eh, ṣé nílò jẹun. ìjẹun ìjẹun mo ń tọ́lọ̀ àmọ́ yín ni mo ń sọ wọ́n lọ bù wá jẹ káàkiri ni. mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́. dadi. Eh, ó ti tó ó ti tó ó ti tó. ara ń ṣe é play. tí fásá ní sọmọ ògùn ọ̀rọ̀ sọ́bọ̀rọ̀ ní sọmọ òrùn mi là kò débi tí ajá. mo sẹ́fà mo retí òkun mọ́ lọ́rẹ̀ẹ́ sẹ́fà mo sóde sóde mo retí òkun mọ́ lọ́rẹ̀ẹ́ sóde. ma wá pàdé àwọn àgbààgbà kan tẹ̀gìtẹ̀gì tí wọ́n tẹ ọmọ olókùn ṣẹ̀ ní ajẹ́ńfà ọmọ àṣebí kò mú jẹ n tí bá ṣe kò ní hun mí ìrèrè àwọn kì í hun dà eléyìí náà o èkúkú sùn ọ̀bẹ. ọ̀yà náà tí a sọ bọnú. tọ́kìn ni rẹ. ẹ balẹ̀ kò sábúrò dúndùn lọ́sọ̀ọ́sọ̀ ojú yín sí ah, kò ní gbọ́kẹ́. o ti tọ́kì. ẹ má lè ju ìyàwó ọkọ yín lọ. gbélé. ọkọ àǹtí mi ni. ọ̀yà gbélé gbélé gbélé gbélé gbélé gbélé. wọ́n ní o gbélé. gbélé ilé. gbélé. mo ní ọwọ́ sọ́run ara rẹ. wọ́n ní ọwọ́ sọ́run ọwọ́ ọkọ yóò tó wọ sẹ́tọ́nì sẹ́ni. sidi. Ah, wọ́n kíákíá ìyàwó rẹ̀ ń dúró jù ọ́. sidi. ẹ má pẹ́ ah ẹ wá wo bọ́mọ ìṣẹ́ṣe sọ́run para rẹ ni. bọ́ọ̀ ẹ wẹ náà fẹ máa dúró ẹsẹ. èmi kẹ ẹyin kẹ ẹ wá sọ. máa dúró ẹsẹ jàre. Ah, ah kọ́ tọwọ́ bọnú. ọ̀yà tọwọ́ bọnú ah. tọwọ́ bọnú báyìí ẹni sùúrù ẹ̀gbọ́n mi ọkọ yín yóò múra tẹ́nìsì ẹ̀ mọ̀ múra fún nǹkan yín bẹ́ẹ̀ bá ti délé. mi ò láìkí ẹ o. Ah. ọkọ yín kọ́ ni. sọdà sọ̀fẹ́ mọ́. láti délé ẹ̀ mọ̀ yanjú rẹ̀. ọ̀yà tọwọ́ bọ̀ ni. ẹlẹ́dàá rẹ̀ ń gbọ́ náà. kọ́ yín fún ọgbà tó fẹ́ kó bá sì ni wá sàn ìrẹ̀lẹ̀ sí oyún kó ọjọ́ mọ̀ mọ̀ wàhálà yín. ọ̀yà nàpá nàpá. làwọn lọ fi ní kọ́kọ́ sí. Rabisi ló ń ṣe ọkọ yín gbàgbà ọkọ yín ṣe ń lè sọmọ mi ọkọ yín ṣe ń lè sọmọ mi. wọ́n mọ̀ra wọn rí. ọdọ bàbá lọ lé o. ọkọ àti mi ló ń lè sọ báyìí sóko yóò ṣe. wọ̀rọ̀ wọ́ ọ̀rọ̀ rẹ bẹ̀rẹ̀. ọ̀rọ̀ wọ́ yóò lójú kan kò ní ìdíkọ́ de bẹ́ẹ̀ tì ẹ̀ẹ́dẹ́gbọ̀n táì táì kọ́ táì bẹ́ẹ̀ nu. káfíńtáìsì lọ́rùn kọ́ lọ parẹ́ bọ̀tí bí kó tó dàbí nǹkan. bàtà nǹkan ah, ẹgbàá náà bàtà lílé. ẹ wò kò ní di ìyàwó rẹ ti bá wọ tó yẹ kọ́ wọ. ọ̀ya ló dáadáa. ọ̀ya súnmọ́ yín. ọ̀ya lónìí ọ̀fẹ́ tó yà. bàbá ẹlẹ́rìn dáàdì ẹlẹ́rìn onídọ́jọ́ ayọ̀ yín. tọ́yaya tọ́yaya ní kíni. ọ̀ya ẹlẹ́rìn ẹlẹ́rìn mọ́kọ yín. ọ̀fẹ́ fẹ́ lónìí. bẹ́ẹ̀ ni a ti sọ pé. bọ́ọ̀ ẹlẹ́dàá rẹ̀ gbọ́. ká bá ti wá fẹ́ kíjó ọmọ bíjó fóun káyọ̀ ọmọ bí ayọ̀ fún. bẹ́ẹ̀ ni. gbogbo ohun burúkú kọ́mọ gbénú gbẹ́wò. bẹ́ẹ̀ ni. owó ọmọ ni kọ́mọ wọlé wá bá. bẹ́ẹ̀ ni. ọ̀sẹ̀ ìyàwó lónìí ẹbí pé ara pé a sì ń ṣe pẹ̀lú dùn bàbá mẹ́ má fà dúró. mo rẹ́ rìn má bọ̀ mo fẹ́ bọ̀ mo lè bọ̀ ẹnu mú wò ló tún yẹn. ẹ máa lá àgbàlùmọ̀ ìtàn. àgbàlùmọ̀ kọ́ oògùn ni. oògùn ni wọ́n là. Ah, máikrófóònù tí mo fi ń bá wọn sọ̀rọ̀ nù. oògùn ni. ọ̀ya kọjú sí ìyàwó ẹ̀. ẹ̀gbọ́n rẹ kọjú sọ́kọ yín náà. ọ̀ya fi òka sí ọkọ rẹ lọ́wọ́. ẹ fòkà sọ́kọ yín lọ́wọ́. fòkà sí lọ náwó. resident. ọwọ́ ilé. ọwọ́ ilé yìí èyí. ó ti káwọ́ kò. náwó ọ̀ya ẹ ẹnu kọ́lẹ́ mi di sídì. irọ́ ọ̀fẹ́ ah. jaja sani. náwó. ẹ má lè jù. ọ̀ya làwọ̀ làwọ̀ yìí làwọ̀ yìí. ọ̀ya náwó náwó náwó náwó bá wọn. tipátipá ló máa ń náwó yìí wọn náà ti bọ̀ tipátipá oyún oh. ju wọ́n wà nílẹ̀ ó fẹ́ ṣe sọ̀kí eléjò ni. sọ̀kí eléjò nù. lọ́ọ̀yà náà. lọ́ọ̀yà. sẹ́yìn akéṣe kú ònú ìyàwó ṣiṣẹ́. yáàsì ẹ̀ ṣe ṣe ọ̀yà dìmọ́ ọ̀yà dìmọ́ ìwọ ló ń lọ ọ̀yà dìmọ́. ẹ dìmọ́ kọ yí. a ti gé o ẹlẹ́jẹ̀ ètò wà bímọ yẹ. ìjọ ni ìjọ ìyàwó. wọ́n bí olóòtú tutù jù ó ti dá mi ní lọ́jọ́ ayọ̀ rẹ lọ́jọ́ ayọ̀ rẹ kankan lọ́jọ́ ayọ̀ rẹ ẹ ní lọ́jọ́ ayọ̀ rẹ amajode street kejì o ẹ ní lọ́jọ́ ayọ̀ rẹ street kejì street kejì ẹ ní lọ́jọ́ ayọ̀ rẹ lọ́jọ́ ayọ̀ rẹ lọ́jọ́ ayọ̀ rẹ. ṣe báyìí sí bá a fẹ́ ṣe ìyàwó hòhò ni. a ah. ní sùúrù ẹ mọ pariwo mọkọ ẹ̀gbọ́n mi ah. jẹ́jẹ́ náà láti ẹ̀gbọ́n mi bàbá ẹrìnrìn onílọ́jọ́ ayọ̀ ẹ̀gbọ́n mi a lè mọ lejú ó lè yí báyìí. ọjọ́ tiẹ̀ ń lọ eléyìí sọ kọ̀kẹ́ bá. àní ọwọ́ ajá ọkọ ìyàwó la ní ọwọ́ afẹ́ mẹ́kò tí ó sì ìyàwó ọkọ kẹta rẹ̀ mẹ́kò ni ọ̀yàwó ṣòkòtò wọ́ ṣòkòtò ó lọ máa ń tì í sí báyìí kákò bíi síkì kákò bíi síkì farabalẹ̀ ààrẹ rìn. ojú ah. ojú ni o ojú o. ẹ omi ẹfilẹ ẹfilẹ ẹjọ sí. ẹjẹ kò fẹ́ wọ sọ ni. jọ sí o. tó bá ṣe wẹ́ẹ̀lì náà ò ní. ẹ fi kíní ẹ bá sọ̀rọ̀. Ah, kò rán amúgbó ni ògbéràn ah, amúgbó. ayé ní sùúrù ẹjẹ ń bọ kó kúkú ṣe bẹ. ẹ wo mi. àyìnbó kò dákẹ́. ẹjọ́ ìwé bẹ̀. tó bá ṣe wẹ́ẹ̀lì o làwọn sọ̀kọ̀ tó ní. ẹ wo mi ẹ jẹ́ kó mari ní hòhò ẹ jẹ́ kó mari ní hòhò sèwéèrè hòhò pàṣẹwẹ ẹ ọyà kọmọ mo kọ́ àbúrò kásì lọ́wọ́ ọyà ẹ wo ẹ fi òkà sí lọ́wọ́ ẹ pọ̀sibí mo kọ́ àbúrò kásì lọ́wọ́ fọ́gbọ́ ẹ pọ̀sibí ọyà ẹ gbọ́ kásì lọ́wọ́. ẹ má ẹ má ẹ má jà lọ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ kọ̀ntúrọ̀lá rẹ̀ níbo ló fi kọ̀ntúrọ̀ mi sí. ó ní kọ̀ntúrọ̀ mi sí. ìgò ìgò. bàbá ìsúlára yín mọ́ sà ìsúlára yín mọ́. mo dára mo dára ìsúlára yín mọ́. ọlọ ọlọ. lọ. mo dára ìsúlára yín mọ́ sà. yóò ẹ̀kọ́ ẹ̀kọ́. adébùnmi jẹ ìfẹ́ bá dé a máa ṣẹ̀bi èjì ni. kẹrù kótó lọ́la. àwọn ọmọ wa níbi ń parí kan máa ń jẹ ọ̀rọ̀ àmọ̀là funfun méjì àti ìṣẹ̀ràn mẹ́ta. ṣé kí n pa yín lòdì ọ̀run. láti pàlú jẹ ọkọ mi ṣé kò wáyé kó nukú láyé bẹ́ẹ̀ kò ògùn méjì tẹ̀ wọ́n jẹ́ kí wọ́n tún kúnlẹ̀ lórí. ó sì lágbàlá jẹ lápọ̀lù ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ṣé wàá da kákọ̀dé kú. ẹ ẹ ẹ kú ọ̀rọ̀ mi o. ẹ̀wọ̀n bá bẹ̀sì tó ìṣèlú bíi ẹsẹ̀ sọ èrè ẹ ẹ padà wálé láti wá bomi ara kó tó lọ síbi tí mo rán ẹ jọ ta ni ò bá rí òun ọjà bí òṣèwọ. mo lọ pìtìpìtì tí ó pìtì ara rẹ ni ìdí tẹ́ fi ń bá mi pìtì ni. padà ìdààmú àdúgbò mi èmi ìdààmú àdúgbò mi wàhálà wàhálà wàhálà. kíni kíni ìtumọ̀ yín. nígbà ń pàmù tó ń pàmù ń pàmù mi láti ìsàlẹ̀ dókè ṣé mi ló ní pàmù ẹ. ìgbà tó fẹ́ kúrò ní ìlú yìí àṣé tó ṣe máa délé lé dáadáa. àwọn ńlá ni mo jí mo gbọ́ wọn lágẹ̀ẹ́gẹ́ àgbáwo lèmi náà láàrin àwọn àgbà tù. ṣé kí n gbé ọdẹ bẹ sọwọ́ o jẹ́ gbogbo àtàìsẹ̀ bá a lọ lọ fíjọ artist yọ̀ǹgì dù olójúlé wà lè dù lọ fíjọ yọ̀ǹgì dù. oúnjẹ pé I don't belong to zoo. à ń tọkọ wọ́n lè lóko. ìmọ̀ àmọ̀ bàbá. ojú bàbá rẹ fọ́nù. ẹ bàbá ẹ. ṣé bàbá máa wọ̀ sọ́yọ́ lóko ti jàre iwájú rẹ̀ ṣé bó ti jà kọ́lọ́ pa everybody ni. ó ní ọ. ah orúkọ tí mo fẹ́ pèrè àmì tẹ́lẹ̀ nù. ó ti fẹ́ nu kọ bẹ́ẹ̀ mi. Ah, láì sàdìẹ àwọn adìẹ kọ́ lọ́wọ́ kókórókó. báńkì ní ìtẹ̀lẹ̀ ń bọ̀ adìẹ ní kọ́ta. pẹ̀lú àṣẹ ìdùnmọ̀ rẹ̀ olórí tuntun máa wà fún lọ́la. kan tó sọ ni ó ní níwòyí ọ̀la olórí tuntun máa wọnú ààfin gbogbo yín wá ṣe kábíyèsí o ṣé ìkó ń ṣe yín ni adéwojú mi. ẹ olórí ibo là wọlé. ẹ jọ jẹjẹ gbé kan. ẹ jẹ́ mi sọ̀rọ̀ sẹ́ tó bá dún bí egungun èmi kan máa dún bí ọ̀rọ̀. ìròyìn sọlá lè yé yìí. jọ gẹ́rọ̀ olórí dóyin sọlá o olórí tó burú sí èsì lọ ilé ọlá ló ti wá ẹ má fi olórí pé olórí o oníbàbà lè wo kówó. àwọn ìta tó ń bẹ lọ́fìn náà. olórí dóyin sọlá lápọ̀lẹ́ rẹ̀. Tony àgbàlejò inspirational marketer ló gbé jáde. Gbèmísọ́lá ó gbóná bí ẹlẹ́gùn ṣọ̀pọ̀nà ṣọ̀pọ̀nà ògbóná ẹlẹ́gùn ẹ̀ ló gbóná ó ti tọ́nu gbígbà gẹ́lógún ọ̀kasà ogun ọmọkùnrin kàkà àbájá. Jẹ́wọ́n darí ẹ̀ sí. Gbèmísọ́lá ló pàṣẹ láàfin kábíyèsí ò gbọ́dọ̀ sọ̀rọ̀. Àbí wọ fọ̀gánáìsà yẹn kọ́ ni. Tó bá jẹ́ pé kan náà wọlé èmi ń tẹ̀lé mi bọ̀, ṣé mo ṣe máa ń lánú ẹ pé èmi? ọ̀gánáísà ni. ṣàkóso olórí ìròyìn sọlá lọba ìlú wa ó gangan aláṣẹ àpàṣẹ. ọba ni mí omi kò ní pẹ́. ó yẹ kí n bá lọ́dọ̀ gbogbo ní. sọfún kábíyèsí kò kó olórí tuntun. àpàṣẹ ṣe tó tó wọ́n náà fi gẹ́gẹ́dẹ́ ṣe tó tó máa gbìnà. kíkà ẹ̀kú rẹ̀ dájú. olórí ìròyìn sọlá ò ní gbà sinimá ti tó sọlá lélẹ́yìn. ìtàn movie pretend to spy fún mi láyọ̀ ọjọ́ yìí olùtọ́lá. ẹ̀jẹ̀ bàbá sí ajámúsùn mr latin fúnmiláyọ̀ ọjọ́yẹ̀ olùtọ́lá kẹ́mi àgbèsè kẹ́mi tí lẹ́kọ̀ọ́ látúnjì bọ́ọ̀sì arẹgbẹ́sọ̀la bíọ́lá adékúnlé oyèwùmí èsùsù owólabí àjàsà gbẹ̀ngà débáyọ̀ ìmàlẹ́ àbọ̀ fẹ́rànmi ọ̀yálọ́wọ́ túndé adébúyẹ̀ nínú sinimá láìsí àgbà àkọlé ẹ̀ ní olóògbòsọ́lá subtitled in english ó ti jáde báyìí stable of agbalẹ̀tù inspirational marketer timax wins holding army arena shopping complex bọ́ládé oṣòdì lagos a standard motion pictures àti kenny climax lálẹ́ náà oṣòdì ló ń àṣìdíwìtìẹ sinimá ti tún lọ́dún lórí sọ́la agbára gbára gbà wọ́n sinimá tó kọjá àfẹnuròyìn ni àwọn tí kò ní kọjá bẹ́ẹ̀. ìfẹ́ ò gbọ́dọ̀ fi nílẹ̀ a máa dùn ni ìfẹ́ bá dé ọkàn mi máa kún fẹ́ gbìn ọ ìfẹ́ ò gbọ́dọ̀ fi nílẹ̀ mọ́ a máa dùn ni irú ayé wo lèyí náà irú ayé wo gan lèmi wá náà ẹ̀kíní kẹbẹ èkejì kẹbẹ mm-hmm, ní ẹlẹ́kẹta tẹ̀rí àjẹjẹ tán orí má ṣe mí ládàá nìkan gbélé o àdánìkan gbé àdánìkan fà àdánìkan ṣe orí má ṣe mí láládánìkan gbélé o àdánìkan gbé àdánìkan fà àdánìkan ṣe. Mararere da bosalera Muscle marriage Ah, ó le gan ni Ìfẹ́ Eré dùn wò ṣe bá ṣe rere dùn o kò ṣe rere dùn o ṣe bí lọ́mọ. ayé ayé ló ṣe láìla kó wọ́n ṣe kan ìkan wẹ̀ jẹ́ bàbá bàbá bàbá o nígbẹ̀yìn ọ̀rọ̀ mi kí n